ara nǹkan tí ó ti rí kọjá nínú ìjà ẹlẹ́kọ̀ọ́ wa wà síjọ ìbéèrè yìí lóṣùjọ rẹ̀. wa Muhammad sallallahu alaihi wasallam ìyá wa Aisha radiyallahu anha wọ́n ó Ramadan kò jẹ́nu Ramadan ìrun wọn lóru ti ju lọ. ìrun wọn ni irú ẹni ẹgbára náà fi ń kọ̀ǹdé ọmọ tó bá pé ṣiṣẹ́ tó bá ju mọ́kànlá lọ. Ibn Abbas radiyallahu anhuma àwọn náà mọ pòsíṣàn wọn láàrin àwọn sàhábà. Ìkẹ́ńdọ́ náà àwọn ìyàwó ànábì tó jẹ́ Maimuna radiyallahu anha. Á ní kì í wọ́n jẹ́ Ibn Abbas. Àwọn wá lọ àǹfààní ìdárí kì wọn táwọn àwọn fi lọ sùn lọ́dọ̀ wọn lóògùn kan. ó ló ń ṣe ọlọ́run dìde ọmọọmọ ọ̀hún àyè òkẹ́lá ó jáde síta ó wojú sánmà ó ka àyà ìsìnkàn láti inú sọ́ọ̀tà àlùmọ́rán tí mo fi kọ́ ìkú sàmà wà àti wàdà ọ̀ tí parí sọ́ọ̀tà àlùmọ́rán wọ́n ti jẹ pákó wọn rú orí wọn ṣàlùwàlà. àwọn náà ẹ dìde àwọn wò wọn ṣùgbọ́n àwọn ọmọ fáànàbì ń wo àwọn fáànàbì ra wọn. ànábì yóò ṣe náfìlà tó kọ́ ṣe méjì kan kọfí ìfàtàyìn tó ṣe ní fúfú yẹ lẹ́yìn náà ṣe ọ̀nà padà wá sí mọ́kànlá nù láwọn afáàtàn sọ pé ẹ̀rí oní mẹ́tàlá nù torí pé ìrún òru náà ni méjì kan ní kọ̀kọ́ fún un. bákan náà hadith zaifa náà lórí ẹ̀ máa ń lọ́wọ́ fi ọmọ wa ni. tó ní màtá náà bí kí méjì yẹn náà tán o kí mọ́kànlá ni ó tún wá kí méjì kan nígbà tí wọ́n pè òun tán àwọn ní méjì tó kí nígbà tí wọ́n pè òun tán yẹn òun ni méjì tá a máa ń kí nígbà tí wọ́n bá pè òun sóbì tán tá a pè rọ́kẹ́ àtàlẹ̀ fàjà wọ́n bá tún olóbi tó máa yọ kú ó rì mí lórí mẹ́tàlá àkọ́kọ́ tó pẹ̀lú àdíṣe náà bá ọ̀fì ọlọ́wà àìkú. kí n tẹ́rọ mọ́rọ̀ fáà tí tààrà wí lóru kí tó ti ẹ̀fẹ̀ ní tí yẹn kan ò lè hó jẹ yẹn ká kí tó bóyá àdùn ti ti ọ̀pọ̀ rẹ̀. ó ń ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ó ní sọ̀rọ̀ tó lẹ́yìn mọ́tínà mọ́tínà. àwọn tí ìrùn lóru rákà méjì kágúsálámà rákà méjì kágúsálámà olófà àdábì ìbáṣe ni ṣékan sọ́nù sẹ́yìn ni ó jẹ́ pẹ̀lú àwọn àfáà yẹn wọ́n ní kò sí rọ́kà táàlì tí lóru ìkàrọ̀wé. Sheikh Albani rahimahullah ta'ala àwọn nìkan lè nífẹ̀ tí wọ́n wéèdì pòlíṣàn ń tó kò lè ju mẹ́tàlá lọ. Kódà bàbá lọ pé kẹ́ǹtì wípé ẹni tó máa ṣàlàyé fún lórí mẹ́tàlá yìí tí ò bá tún wá gbà ó ti ṣe dídí à táwọn afá akọ̀rọ̀ lórí ẹ̀jọ̀ pé a lè bàjá èèyàn tó dirú àwọn ọ̀rọ̀ báyìí bóyá ní pòsíṣìn rẹ ni yẹn ń tẹ̀ láti hó so kìíní yẹn ìnira ní màá jẹ ẹ bá tí mẹ́ta láyẹn tán sùn ẹ bá délé ẹ náà bá ní kí ẹ kí ni ẹ bá yẹn bá ti kí wútìrí ni ilẹ̀ ìníjẹ kí ni ilẹ̀ ní tuntun lọ́wọ́ àlà àwọn afáǹdà ń kalẹ̀ lọ́ Naam, jazakumullahu khairan. Ah, iṣu yìí kò ṣe iṣu tí ó yẹ kí a máa fà láàrin ara wa. Nàtíjà ah, kí àwọn ikọ̀ àti wọn ṣe súnmọ́ kan máa bára wọn fa irú nǹkan báyìí. Kí ló fà á? Òun yìí pé àlùkíbi mọ́kànlá lọ, àlùkíbi mọ́kànlá lọ, eh, eléyìí iṣu tó ti wà sí pẹ́yì ṣébù fẹ́ẹ́bù ti ní alẹ́ rahmatullah wọ́n sọ ní ọ̀rọ̀ wọn kan ni wọ́n lẹ́ni tó wá sọ pé ìlẹ́gùn làkà ní kákí sọ pé ẹkẹ́ ni ìyẹn lè sọ wípé bánàbí sọlá àtúrán ṣe ti ẹ̀dásílì náà ní kákí torí pé ó máa ń fa rákàkọ̀ fún ó máa ń fa agùn ṣùgbọ́n tá a bá gbó lórí nọ́mbà rákà tá a dúró lórí wípé kápọ̀ faagun a tẹ̀lé suna ya náà torí tó fàtàlẹ̀kọ̀ láàtọ́lámù tí ń lè tún kọjá mọ́kànlá orí tó gbé torí kí ni ó oh, máa ń fa agun táwọn nínú kan àmẹ́bìsọ̀ láàtọ́lá ó bẹ̀rẹ̀ ó ka súrájú fàtíhà ìgbà tó parí ẹ̀ oṣù bákọ́rà ni tàbí tó lọ jẹ́ ìyẹn ó lòun ètò tó bá dé àyà 100 láti lọ rúkú ànábì òjò ọ̀lọ́lá ó parí gbogbo bákọ́rà ẹ̀ tòtàrí ẹ̀ wá ní òun òun pé àti ti parí bákọ́rà yóò ti lọ rúkú kò tún lọ rúkú tó bá kò sí alu ẹ̀rọ kò sí sọ́ọ́tì bùsà ó tún bá yẹn náà sanlẹ̀ ìgbà tó parí ẹ̀ ó wá padà wá sí sọ́ọ́tì alimoran ó tún bá yẹn náà sanlẹ̀ lórí rákà àkọ́kọ́ so ìdàbẹ́ ẹni òun ka èrò burúkú yìí dá wọ́n ní kí ló kàlérò ní orí ìfẹ́ kúrò lẹ́yìn ẹ̀ tó ń pẹ̀kọ̀ ìdá ìsì ẹ̀ tẹ́lẹ̀ náà bọ́tàbáwọ̀ lónìí ìsìn tó láti bọ́kọ́rà lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tí ó máa ń ṣàwọn mọ́ṣáláṣí àwọn kan máa tọ́jú gan kò sí káwọn jàmọ́ ẹ̀yẹ tọ́jú gan bí a àdèmà àti onígbàrú ẹyọ kan méjì rẹ̀ ní nàìjíríà táwa yìí so òun ni wọ́n láwọn tẹ́tí tára wí tó ṣe nìkan kí wọ́n wà á lo ṣúrátì bákọ́rà àti nìta àti aluran níbi ráka mọ́kànlá tọ́lẹ́tì ó jẹ́ ráka ẹ̀rọ kan ẹ́ tó ṣe nìkan gbogbo ráka mọ́kànlá tọ́lẹ́tì wọ́n wà á lo kí ni ṣúra mẹ́tẹ̀ẹ̀ta ká dárúkọ ẹ̀ nísì mọ́sálásí tó máa ti tún ka oṣù wípé wọ́n mú bá kọ́rọ̀ wọn á ti kọ́rọ̀ méjì wọ́n á tún á ti díẹ̀ díẹ̀ máa tún kù tó ṣe wípé ọ̀nà mẹ́ta tó fi sí ẹ̀ tó ṣe pé méjì jẹ́ jújù jújù àti díẹ̀ tó fi yẹn jújù ẹyẹ ọ̀kan ọ̀wọ̀ ni wọ́n á ká bí haram ṣe tóbi tó yẹn ẹ́ jújù ẹyẹ ọ̀kan ní wọ́n fi ń kí tara nígbà tí wọ́n ń kí ṣe ń tiraka tàbí bákọ́rà àwọn ẹ̀ nípa ìbákọ́rà ní tàràwí ọjọ́ àkọ́kọ́ wọn ní parí bákọ́rà júùsì ẹ̀yọ kan ni wọ́n ti kí tàràwí ọ̀dẹ̀ máa kí ní kíní tó ń yíra ta. so ìyẹn ṣe nǹkan ní ìdílé náà sọ pé ẹni tó bá sọ yín pé ká mú nọ́mbà yẹn ó gbọdọ̀ mú bánà tó ṣe ń ṣe kíní bó ṣe máa ń kí. ṣèyí náà ìjọba ní ẹgbẹ́ kí tàràwí ní ṣe kẹ́ máa wá lo two hours níbi ìhun tàràwí tó gbé. so ló ń jẹ́ pé Gẹ́gẹ́ àwọn ṣe kọ́ ìṣọ́ ọ̀láti lé mọ́tìnà mọ́tìnà ẹ̀kíráka méjì méjì. Ní máa fẹ́ ka ọ̀rọ̀ kan jáde ta fẹ́ máa mú sọ. Ìkánmọ́ àwọn tàájú àrẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sọ bára bí ṣe kí mu fún irun yẹn gùn débi pé ẹ̀rú bà wá pé a máa ní ti àlùfàlà fúùtù láì wọ àlùfàlà ẹni tí tàbí ń sọ fún orí kí ni ẹgbà yóò pẹ̀lú àlùfàlà kọ́lẹ̀ ọ̀ṣùdù tàbí tẹ̀ ẹ̀ fọmọ wa lọ́wọ́ ẹ̀pẹ́ ń ti sáré bí fa irun yẹn kù sẹ̀mánì kọ̀ọ̀lá àtà ìlú tàràwí ìtàǹkì bí ẹ̀mẹ̀ta náà ló ti máa ọ̀sán ábà kò yẹn ṣe pé ó ti di pè wọ́n àwọn náà lọ jẹ́yìn àwọn tó fẹ́ jẹ́yìn náà jọ́yìn ní ìtòkòtò tó ṣe kìíní jù ń bẹ́ lẹ́yìn ìlú tó padà kó àwọn ará ilé rẹ̀ jọ. tó alimọ́mù tí ìdí wọn kọ́mẹ́ǹtì wọ́n ni wà sálàfà àrùlẹ̀ ìlú fìtìyà ní rọ̀mọ̀dán. àwọn àfẹ́ ẹ̀sìn ẹnu òkò àwọn àfá ẹ̀sìn àwọn onímọ̀ ẹnu òkò nípa kìyàmù rọ̀mọ̀dán. fara àbá àbúhùn an yusalla ihda wa arba'ina raka'a àwọn ẹlòmíì ní wípé káàkì ní 41 raka ṣẹ́ǹkó lómi ta ló sọ̀rọ̀ àríwáàmù tìrìmìrì láti kó ti tí wọn ìmáàmù tìrìmìrì ti dá ẹláyé sí more than 1000 years sẹ́yìn ni more than 1100 years sẹ́yìn so wọ́n ní àwọn àfáà kan rí wípé ẹ̀yìn sọ́lá èkùdáwà rẹ̀ rà ìnà raka ma alwitri ó jẹ́ 41 pẹ̀lú wítìrì wàwùwà káwùlù àlù Madina eléyìí ni nǹkan àwọn ará Madina ní àsìkò ìpànyẹn òun ni wọ́n ń bẹ lórí rẹ̀ wàlà ámàlù àlàhádà ìndàhùn bil Madina èyí tí wọ́n ń lò ní Madina nìyẹn wà ákàrò àlù ilmi alàmàrú ìyànwéyìí àlùmọ́ra èyí tó pẹ̀ jù àwọn onímọ̀ tí wọ́n gbà látọ̀dọ̀ Umar ni wọ́n bẹ lórí rẹ̀ وعلي أتي علي وغير ما تعوامين من أصحاب النبي صلى الله عليه وسلم ما هو تعالى صلى الله عليه وسلم 20 ركعة هو 20 ركعة أتفهم أتي نسعودي يعني مثلا شمجد هون كتني 20 ركعة نبقى هون أتي 10 دي ها أتي 10 دي 11 نيكي so uh, وهو قول الثوري إليه من تي إمام سفيان بن سعيد الثوري وابن المبارك ابن المبارك والشافعي الشافعي وقال الشافعي هني نام الشافعي صويته وهكذا أدركت ببلدنا في مكة في مشبان دوا إلى مكة يصلون عشرين ركعة سنت ركعة ننكي قال وقال أحمد يا محمد روي في هذا ألوان تريش لشيء قالوا إليه ولم يبدو فيه شيء هما موضي لكن كاتبته وقال إسحاق إسحاق رهوي أواني بل نختار 41 41 فتوان تشوز ركعة 41 ركعة لا تشوز على مروية عن أبي بن قاس مرية بلاتن بلاتن أبي بن قاس واختار ابن مبارك وأحمد وإسحاق الصلاة مع الإمام في شهر رمضان إمام ابن مبارك إمام أحمد imam ishaq rawi àwọn ní kákí lẹ́yìn ìmáàmù ní ramadan wọ́kára ṣàfihìyè ìmáàmù ṣàfihì àwọn tí wí pé àyìnkọ́lì àrọ́jùlẹ̀ yàgbà táàrùn ti ẹ̀ kí ìlàkánà kọ́ọ̀rì àn tó wá ṣe tẹ́ni tí ó mọ kùránì kà ní ṣé so eléyìí ti wọn ọ̀rọ̀ tó ti sọ one thousand one hundred years sẹ́yìn so táwọn yàrá ẹ́ àgbàfà súnmọ́ òun ni ìmọ̀ tèmírì ọmọ tó ìmọ̀ Bukhari mi. tó táyà wá ń fà á lónìí àfà àkànṣọ àfà àkànṣọ àfà àkànṣọ kí táwọn àfà àṣáájú ò bá yanjú kò sẹ́ni tó lè yanjú ẹ̀ ń sùn. ṣòtìyẹ kálukú gbìyànjú tẹ̀ ní ṣẹ́kẹ̀rẹ̀ lọ́wọ́ àrẹ rahmatulá wọ́n sọ táwọn rí. ní gbogbo náà mo ń sọ ipe ìlẹ̀kùn ra kàn ẹni dìtẹ́ Ah, Ubayi Nkaaba àti Tẹ̀mímù Dáì ti ti kán níjà àwọn èèyàn ní eleven raka ti bẹ́ẹ̀sì ni ẹ̀. Ṣùgbọ́n ṣọ́ọ̀rọ̀ èèyàn ni wọ́n ka àwọn àbẹ́ẹ̀sì nígbà tó tó ń ṣe ọ̀rọ̀ èèyàn torí pé kí ni Sọláàtù Lẹ́ẹ̀lì Masna Masna. Ó ń kele yìí jáde tó dà á àfi mímọ léèzì rí àwọn iṣu ṣùgbáyìí tí ó bá ti ṣe dáàbò tó ní. Màá mú Hadithi Tọ́sí náà wá tó ṣe yí pé ìyẹn náà ní ó kírun ní ọ̀tọ̀ ó lè kúrò ń bẹ̀rẹ̀ nìyẹn irun tàràwí ó tún padà sílé láti tún lọ kí fáwọn èèyàn lé èyí ti ní pé kò tún tù rẹ̀ kí gẹ́gẹ́ bí àwọn ṣéèkì ṣe sọ fún wa lẹ́ẹ̀kan tó àdúgbò ta mọ́ ń gbọ́ pé láwùtara ní ilé ilẹ̀kùn ẹ̀ àǹkí tìrìlẹ́jì ní òru kan ẹ lọ wo àdúgbò ẹnu sọ́nà bí Dawud ní sọ́nà tìrìmìzì ìkan sọ ìtàn tí mo sọ yìí ìkejì ó ṣe àwọn àlàyé lórí bóò ni ẹni tó bá ti kírìkìrì tẹ́lẹ̀ bóò ni ó ṣe ṣe kí ni bóò ni ó ṣe ṣe nígbà tí ó bá tún fẹ́ kírun lóru tó bá ń kan tó ti yanjú ní ẹ̀sìn ni tí ẹ̀ka máa dára aláàmú lórí ẹ̀ ọláwà àlàm. Ìfẹ́sùnlọ ọ̀fẹ́ràn ànàmọ́ 3. Ìlàmà yìí, ẹ̀ẹ́sìn. tí kékeré bá di mùsùlùmí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ nígbà tó jẹ́ kékeré ṣé wọ́n á ṣàforíjì rẹ̀ fún àbí yóò sì ti yà lórí ẹ̀. Alhamdulillah. Àmọ́ tó fà tí ọmọ tó bèèrè bèèrè bèèrè bèèrè. Ṣùgbọ́n à ń kàn máa tó ṣe wípé gbogbo àwọn tí yorùbá ṣe mùsùlùmí kọ́lọ̀n sí wọn ní ẹlẹ́gbẹ̀ẹ́ sílá gbogbo ẹni tó bá ṣe é pé ṣe ẹ̀sìn kan sí kejì tẹ́lẹ̀ tó di mùsùlùmí pẹ̀lú tó di mùsùlùmí kọ́lọ̀n ti fojú fo gbogbo àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ nígbà tó ń bẹ nípò ìtìrí olùgbà títí àwọn sàhábà ọlọ́run fi ìsìláàmù tí wọ́n gbà tó fi tẹ̀sẹ̀ rẹ wọ́n fún wọn ó tún wá yọrí sí wọn lọ́pọ̀lọpọ̀ wọn náà tí wọ́n gbàgbà sàhábà ní oṣù mùsùlùmí wọ́n ti bí wọn sínú ẹ̀sìn lọ́tẹ́lẹ̀ láti sọ̀sìn ẹgbẹ́ òṣèkìtì níyẹn ọjọ́ pípẹ́ kọ́lọ̀ tó mú ìdáyà náà ti bá wọn. torí bẹ́ẹ̀ lẹ́yìn bá jẹ́ kékeré tẹ́lẹ̀ tó padà gbà sílẹ̀ ìsìláàmù tó gbà ó ti pa ẹ̀ṣẹ̀ kékeré rẹ̀ rọ́ kọ́lọ̀ nípa ìṣọ́wá lẹ́yìn tó yọrí sí kékeré ju ìṣẹ́ wa. Uh,

الحمد لله أنا محمد صلى الله عليه وسلم orúkọ ẹ̀dáyìn bá ti fi ayé rẹ̀. Àìlú iṣẹ́ ni wọ́n padé, torí kò láǹfààní àti tún iṣẹ́ rẹ̀ kan náà. Àmọ́ àwọn kan mẹ́ta kan ń bẹ tí pàtísẹ́ǹtì bá ti ń bẹ fún kan mẹ́ta ẹ̀ka yẹn. Ẹni ó sì máa gba láàdá iṣẹ́ tó ṣe níwájú Ọlọ́run. Àkọ́kọ́ أن محمد عليه الصلاة والسلام كن ولد صالح تدعو له ọmọ rí ní pàdúà fún ọmọ rí ní pàdúà fún orúkọ ọmọ rí ẹ náà tẹ́lẹ̀ náà ọmọ rí náà ní jẹ́ fún kó tó kú sọmọ rí òsì nígbàgbé òbí ẹ ọlọmọ sì wà lẹ́yìn tí yóò jọmọ tó gbàgbé àwọn òbí ẹ ṣòwò fún ẹ ló wọn ń ṣe àdúrà yẹn yẹ dé rúra kò ní ọmọ yẹn kọ́ńtàkì àti àyẹ̀ síta fáwọn kankan máa ṣe fún bàbá o. torí pé àwọn kan ṣàdúrà fún bàbá yẹn ní òun ṣe ọwọ́ ṣẹ́ wọn ti ṣe bàbá ẹ̀ wọn lòún jẹ́ iṣẹ́ ọwọ́ bàbá tiẹ̀. kò tó bá tiẹ̀ wá ń ṣe é tó bá kù àdúrà gbogbo ògbò ẹ dábàá àwọn òkú wa ẹ máa bá rántí wọn náà àdúrà o. yóò kó sábẹ́ wàlẹ̀ yìí nàìjíríà mi bá àdéhìí yọkùnrin náà rọ́bà náà kúrìlà náà ولإخواننا الذين سبقونا بالإيمان àmọ́ ọmọ fún ara rẹ̀ jẹ́ yóò máa ṣe àdúrà ní fún òkú ẹ̀. ó tó ojú ìbá jẹ́ lédè lárúbáwá ọlọ́ọ̀bá ń fẹ́ wọn ọlọ́ọ̀bá ń foríjì wọn ọlọ́ọ̀bá ń fẹ́ wọn ọlọ́ọ̀bá ń foríjì wọn. tó bá ti jẹ́ kí máa hán yí padà lédè lárúbáwá gbogbo àwọn àdúrà tó kùtà náà lè kọ́ wa yẹn kó máa ṣe fún àwọn òbí ẹ̀. kíbi ti sàárà ti ṣe ó tún kẹ́mi má lè máa wọ́n á kọ́kọ́ ilẹ̀ tó gbà fún èèyàn torí pé oúnjẹ náà máa ranjú mọ́ náà máa ṣe ní sàárà láti fi ládàá ẹ̀rọ òkú torí pé kì í ṣe ojoojúmọ́ la lè mọ orí ilẹ̀ jù fáwọn èèyàn kí nǹkan ṣe nǹkan àbí sì dárúkọ ní sọ́dá ọ̀tún zaria ṣáríkì tó ṣe wípé ta bá ti ṣe yóò máa lọ bẹ́ẹ̀ ni yóò máa kò ní sọ̀rọ̀ nǹkan ṣe wípé ká ní ìjòkó tàbà ilé ìwé ìsì àwọn aláàjì ìwà ìsìnàí wọ́n dáná fún wọn bẹ̀ ní ìfọ́ wọn láwọn ti sun àwọn òbí àwọn tí wọ́n lọ wọ́n dá bẹ́ẹ̀ lọ́la tí rọ̀mùrọ̀mù ti parí wọ́n dá bẹ́ẹ̀ rọ̀mùrọ̀mù wọn fẹ́ parí ó tún wá sí sáwọn ìjọ náà wípé ẹ̀dá kan ó jẹ alẹ́ náà ẹ máa wá jẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ni tí mo fi kú tó gbé sọ́dá kọ̀ tó ń jẹ àríyá tó lè rọrùn o lè dá àwọn kan fún èèyàn tó wá ní kí ló dé tàbí máa dáná àmọ́ kò sí ma dúró àlè máa dáná mọ́wọ́ ló mọ̀ pa mọ́lù lójoojúmọ́ ó sì mọ ọrọ̀ tẹ̀lé lójoojúmọ́ tí wọ́n lójú kú ó ní kò ṣe é ṣe ó ń ṣe ọlọ́run yìí fún alẹ́bí ṣe ṣe tó bá rí bẹ́ẹ̀ ká ṣe sàárà kan ní gbòógì kí ládàá ló máa lọ a kànga a ká ti ṣèlọ́wọ́ yẹn ní àwọn kan tá a lè máa ń ṣe kí bá kan náà ní Quran ládàá tẹni ka Quran tó òkú tí ó lè ọ̀fà yẹn tó kú ẹ̀. Gbogbo tá à ń ṣe ní Ramadan yìí ṣe ṣe wá ní ládàá rẹ̀ ọlọ́run máa fi bá ìyá mi máa fi bá mi. Wọ́n ní ọ̀rọ̀ àwọn kan ní ládàá Quran táǹkà kò lè bókù tí ọlọ́run sọ Quran kalẹ̀ torí òkú fúdà rà ìlú ń sọ Quran kalẹ̀ ṣe béèjì lórí irú ọ̀rọ̀ táwọn apá yẹn sọ yẹn à ń pé Quran papọ̀ fókù àbẹ́yẹn ń dá ni kò lè lọ ní ọ̀dọ̀ wọn torí pé Quran yẹn ń kà kìí sòkú àwọn kan ní ó lè kà pé kò sí tó ṣe àmì ìkírun ilẹ̀ jù lọ́dọ̀ ọ̀kìnrin ni wípé àárí ẹ̀rí láti rí ẹ̀rí tó ká gbẹ́ bọ́ọ̀lù street light àwọn nǹkan bẹ́ẹ̀ ká ná sílé ọlọ́run àárí ẹ̀rí tó fọkànyàn balẹ̀ tó ta bá ta kọ̀ọ̀rọ̀ hàn àdìó fa ládà ìpín fòkù kàkà bẹ́ẹ̀ iṣẹ́ eré tọ́mọ bá ń ṣe òbí òun mọ̀ ní commission lára torí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ àmọ́ kó mọ̀ mọ́ tẹ́jú láì pé kóra fún ìṣe yìí lára tó bá rí bẹ́ẹ̀ kó mọ̀ kan òun nígbà ló bá wà bá ṣì ya yóò ní ìdí kéèyàn ṣe sára ìlé lórí wọ́n lọ wọn rẹ̀. ìjọba fún lápẹ́rà ní àfikún kan tí àwọn ṣètò aṣọ ọ̀rọ̀ sọ́dọ̀kọ́tì ìṣàríyá èyí tí a mọ̀ sí wọ́pù endowment lérò kápọ̀ mọ́ṣáláṣí kágbẹ́bọ oòrùn tó lè yẹn lè kọ́lé kó ní káwọn èèyàn wọn débẹ̀ lọ́fẹ̀ẹ́ bóyá àwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kakọ madrasa káníkà àwọn ọmọ tó ń bẹ̀ nípa àwọn nǹkan yìí àtẹ tọ́lákọ̀tún járíà ni kò tí yàn gbé àwọn igi tí èso máa jáde níbẹ̀ sọ́dákọ́tì ìjáríà ni ṣètúmọ̀ sọ́dákọ́tì ìjáríà òun ni sàárà tó máa láti wọ́n ṣe kó wọn máa bẹ̀rẹ̀ gbére bọ̀ tó máa pẹ́ wọ́n lẹ̀ kí n sì mú dáná ń sìn táwọn èèyàn jẹ́ sọ́dákọ́ náà ló ṣe ṣùgbọ́n kò ń ṣe ike last longer àwọn èèyàn ti jẹ́ wọ́n ti jẹ́ ti yàgbẹ́ rẹ̀ so yíò ti lẹ́nu èyí ó pàládà rẹ̀ so kí mo fẹ́ lò ní wípé àdìsí tí wọ́n sọ fún wa tí tó tọ́ màá nájà adámà bá jáde láyé nǹkan pa àmàlù kò lè ṣiṣẹ́ mọ́ ìlànà ìsàlàtà àti iṣẹ́ tó wá láti ibi nǹkan mẹ́ta so àkọ́kọ́ ni sọ́dákọ́ tí jàre so òun gẹ́gẹ́ ló ní sọ́dákọ́ yẹn mi rò pé ó lè nísìn kọ́lọ̀wọ̀ kó bẹ́ẹ̀ wá fún àwọn alájílẹ̀ fún dáadáa ọkọ̀ nígbà yìí sí mọ́ṣáláṣí kò ń ṣe àwọn náà ní mọ́ ilé ọlọ́run wọ́pù ní endowment wọ́n kọ́ kí ládàá rẹ̀ lápẹjú ẹni o kó lè jẹ́ nǹkan táwọn mọ̀rí ládàá rẹ̀ àbí wọ́n kọ́ wípé kò máa bá kí ládàá rẹ̀ máa bá ìkànnà àwọn òbí àwọn àbáwọn òbí àwọn méjèèjì lápèjú rẹ̀. so kéèyàn gbé kọ́bá kọjá rí alẹ́ fúnra rẹ̀ eléyìí iṣẹ́ àwọn ẹni ṣíwájú oníjáde ọjọ́ aláwọ̀ ayò oníkòfẹ́ kéèyàn kan náà àwọn sàádé tó lágbára àti ṣe nǹkan àyàfi kó wà káfa àti gbogbo wa kò kankalẹ̀ gbogbo ẹ̀ńtàmẹ́ntì kalẹ̀ so léyìí kò kọ́mọ̀ láwùjọ titiwa níṣẹ́ ọ̀rọ̀ ọmọ alárúbáwá kan ní sórí ló ń kọ́ mọ́ṣáláṣí òun pẹ́pọ́ o ìyẹn máa ń wo pé pílẹ̀ dáhùn mọ́ṣáláṣí wá látàwọn ilẹ̀ alárúbáwá bọ́ o ẹ ìtàwọn gbọ́yé òun ni kóun gbọ́dọ̀ ní nǹkan kan tí pé kí wọn ò bá sí mọ́ ládàá rèé máa bá wọn. sòyẹn ló yẹ káwa náà ní òkùnkùn dùn káwọn ní òkùnkùn dùn bó ti ń sọ bí ọjọ́ mélòó kan fún àwọn ọmọ ìyá ni brọ́dà tó ń ṣe súnmọ̀ ọkọ̀ kámúlò èkó yìí lásán sí àbọ́rà tó ń ṣe súnmọ̀ ló kọ́ mọ́ṣáláṣí ló kọ́ mọ́ṣáláṣí àwọn táwọn kan kọ́ mọ́ṣáláṣí jì lóko tá a wà yìí o ní ìsọ ìlú òkè àwọn ṣèkọ ọmọ tó mọ̀ nípa ara jẹun àwọn táwọn pèlè ní dídí àná tòmátì bọ́wà kan wọ́n sì tó pé ah, bí two hundred million tí mo ní yìí hundred million tí mo ní yìí èmi náà ti ẹ̀fẹ́ kọ́ mọ́ṣáláṣí kódà ti kọ síbì kan ti ilé tí wọ́n kódà kó ṣe pé mọ́ṣáláṣí yẹn ni kò ní ju kékeré náà lọ tẹ́lẹ̀ ìmọ̀ ẹjẹ́ wá òfurufú tí ń bá sí mọ́ ó kọ́ mọ̀ láàrin àwọn brothers àti tábà ṣe kí ni excursion wọ́n lọ UK wọ́n lọ US wọ́n lọ France wọ́n lọ ìyẹn kọ́ mọ̀ láàrin wa ṣùgbọ́n àwọn àfa gbọ́dọ̀ mọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún wa ni àwọn àfa gbọ́dọ̀ mọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún wa iṣẹ́ olóore òun ni irú wọ́pù yìí náà bí a kàn ga ni bọ́ òní mọ́ṣáláṣí ni nǹkan yìí ó pọ̀ káwa náà lè yẹn gan nínú súnmọ̀ pé a mọ́ṣáláṣí súnmọ̀ nílé àwọn ṣe kò wọ́n sọ̀rọ̀ kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni ìgbà kan aláfẹ́ ṣe irú prógámù tá ń ṣe rí báyìí àwọn mọ́ṣáláṣí àwọn bàbá tá a sọ pé wọ́n sí lórí súnmọ̀ mẹ́la á ti máa lọ lọ sọ́dọ̀ wọn tí a yà ọ́ọ̀lù kan ìgbà ní ìwé wa wọn láwọn fẹ́ gbà wá láàyè kò rẹ̀ sí nǹkan ká lè ṣe ṣùgbọ́n ní tì í mọ́ṣáláṣí súnmọ̀ ń pọ̀ ṣùgbọ́n ṣáájú súnà tó ń pọ̀ náà àwọn olè ń kọ òkèèrè ló ti ń wá so ẹ kí a try láti explore àgbègbè yìí náà so tí èèyàn bá lóun kọ fún bàbá àwọn àbí ìyá àwọn ó da ṣùgbọ́n ká kọ fúnra wa òní pẹ̀lú bí bàbá rẹ̀ ti kú ilé ẹ̀kú tí ó lòun fẹ́ kọ́ mọ́ṣáláṣí ó jẹ́ sọ́lá kọjá rí àpò ó fàìn ṣùgbọ́n ṣé kí n lè ṣe ní ibi tí mo lọ gẹ́gẹ́ nìyẹn ṣé kí n lè ṣe ní alẹ́ rahmatullah wọ́n ní tá a bá wo hadith yẹn dáadáa ni wọ́n ní sọ́dákọ́ ti járíyà sọ́dákọ̀ járíyà tó ń ṣe fúnra rẹ̀ kò ń ṣe tó ṣe fún bàbá àbíyá rẹ̀ ní ó kú kú nìyẹn iṣẹ́ rẹ̀ tí ó kọ̀ntínú nìyẹn bákan náà wà ilmin yóò ń tafà àbí tó ṣe ká fáà ó kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ wọn ní kòránù ẹ̀kọ́ wọn ní hadithi tí ò bá sí mọ́ kí nǹkan yẹn máa lọ lẹ́bí ráwọn àfáà ní wọn alákòólé kan fún wípé gúrúùsù táwọn ń ṣe lẹ́kṣọ̀ táwọn ṣe kó wà rìkọ́dẹ́jì kò ń ṣe torí òní bọ̀ torí ọ̀la náà ni káwọn èèyàn lè máa jàǹfààní àwọn ẹlòmí ó kọ tíra kò ń ṣe torí òní torí ọ̀la náà ni wàwá lẹ́dí ń fi yẹ lọ́rùn ilé ìwòsàn mọ́ ọmọ dáadáa tó ń rántí òbí rẹ̀ nú àdúrà ìtànàbí rẹkọmẹ́ndì fọmọ nìyẹn tó rántí òbí rẹ̀ nú àdúrà fún òbí gangan fún rẹ̀ tóun ti ṣe eré kan síwájú sọ́dákọ́ fún járíà ọmọ kọ́mọ máa rántí rẹ̀ nínú àdúrà recommendation rẹ̀ sọ̀rọ̀ lásán nìyẹn gẹ́gẹ́ bí ṣe gbogbo ṣe nínú ààrẹ ọmọtúlá àwọn iṣẹ́ ṣùgbọ́n ṣe ń wọ̀ ní pé kí ọmọ ṣe fọ́lápọ̀ járíà fún ìyá rẹ̀ náà bí bàbá rẹ̀ kò sí ní tó burú ara wọn sàhábà ridwanullahi alayhim tó ṣe pé wọ́n ṣe tọ́lápọ̀ járíà fún àwọn òbí ṣùgbọ́n àmì ẹbí yóò ṣe kí ni kò ní kán mọ́ ṣe ó túmọ̀ sí pé ó àpúrúfì nìyẹn but the best tọ́mọ lè ṣe fún òbí rẹ̀ ò ní àdúrà so wa qul rabbi irhamhuma kama rabbayani saghira ká máa tọrọ ìfẹ́ fún àwọn òbí wa tó ti lọ ó pàtàkì ìkẹ́tọ́dùn sọ dáadáa ní ṣùgbọ́n pọ̀lọpọ̀ òkè yín rántí tó ọ̀rọ̀ tí a ń pàpá àkàn pé wá ṣe àdúrà tí káwá ta tí ń tò wọ́n láàrin ẹbí ẹ̀ka láàrin ọdún kan òbí tó òbí rẹ̀ dáadáa tó bá rántí òbí rẹ̀ ní àdúrà lójoojúmọ́ yìí ó tí ṣe nǹkan kan ṣe fún ẹ̀ sọ àti wọn sọ bí àbí ó wá nǹkan tó wa ni nǹkan tó ṣùgbọ́n yẹn ní òòtọ́ yìí pé a lè ṣe kọ́bákọ̀ bí ó wà járíyà bí a kó wà járíyà nísìnyí ọwọ́ tuntun sí nínú rọmọbáwọn tó rẹ̀ sí ẹ̀mẹ́kù àbófin áàpù fáwọn èèyàn àníyàn tó ti ládá fún orí ńlẹ̀ kó mọ̀ bá ìyá àwọn àbí bàbá wọn eléyìí tó dá náà ṣùgbọ́n tó wá jẹ́ járíyà tó tún dáa ju ordinary one lọ èyí tó last long ṣùgbọ́n ká má ti àdúrà ṣíṣe fún wọn ká má ti ṣe rí rárá ṣe wọ lọ́wọ́ àdá ṣùgbọ́n fún lọ fẹ́ràn ṣe wà wọ́n táwọn ń ṣàjọ a lè wo àjọ náà torí pé àgbẹ̀ṣe tó dá fọ́tún jàríà ọlọ́wọ́ balẹ̀ láti lè kápẹ́ kan ti ṣe ẹyọ kan ti inṣàlá ẹyà ẹyẹ kan fún náà àwọn àwọn àbí ó ti àwọn náà lọ ní gèrè ó yà ó yà ó àwọn obìnrin ààrí pẹ́sìn kankan lọ́dọ̀ obìnrin. Ẹyá fún ọlọ́. Ṣáájú kẹtọ́ dáhùn tuntun wọn, tó ìbéèrè kan lọ́dọ̀ àwọn obìnrin, wọ́n ní àwọn gbọ́ níbi wà sí ẹnìkan wípé ah, obìnrin tí ó bá ń ṣe píríọ̀dẹ̀ ó sì láǹfààní àti kààwẹ̀ irun ní olè kí. obìnrin tí ó ń ṣe nǹkan àlejò wọn ló láǹfààní àti kààwẹ̀ irun ní olè kí. Àdúrà tí Ànábì kọ́ wa صلى الله عليه وسلم كما شتاء ثم راواني ثم لقلايا bèèrè wá wípé ṣọ́kọ nìkan ló jẹ́ ọ̀yàn fún Allahumma jannibna shaytan jannibna shaytan náà rọ́pùtànà turkey anábì ní ta bá sọ àdúrà yẹn ṣàìtòrò ní fọwọ́ kan ọmọ yẹn tó bá délé ayé tọ́lọ́mbà fi lè ní kọ́mọ kí ìwé ọjọ́ yẹn jọ máa o ṣàtọ́ọ̀nù ní orí nǹkan ti ṣe tó bá délé ayé wọ́n ní inú àbí mọ́nì ní ẹ̀yìn ìlànà ìdíjú ọ̀rọ̀ kọ ẹ̀yìn tẹ ẹjọ́ kọ ọ̀rọ̀ yẹn ò kan ẹni tí mi jẹ́ ìyàwó bóyá wọ́n wo ìbẹ̀rẹ̀ hadith yẹn ìdá ata ahadakum ìdá ata ahadukum ahala tẹ́lẹ̀ kan bá lọ báyàwó yẹn kó sọ ògbólóyìn ẹni tánà bí fún ní ọ̀rọ̀ yẹn lọ́kọ kò tó jẹ́ ọ̀rọ̀ yẹn kọ ìyàwó alhamdulillah ẹni tí ń sọ fún ìfẹ́ fẹ́bìnrin náà lọ́kùnrin lọ́pọ̀lọpọ̀ ìgbà torípò náà ní ìbàdí ilé so ẹni tó jẹ́ kọ ọ̀rọ̀ yẹn gbòòdì púpọ̀ kó ṣe àdúrà yẹn ìwọ́n tí ìyàwó náà bá ṣe ó fi ń dá sí náà ni gbogbo tí náà ò bá ṣe ọ̀rọ̀ òjò gbá kọ́kọ́ pẹ̀lú ìkàdí ìdíkejì ẹ̀kọ́ ọmọ tí ò dáa kalẹ̀ tó ní ọmọ tí ò dáa ńlá Yorùbá àṣọ̀lú mi kalẹ̀ tó ní ọmọ tí ò dáa ẹ̀hẹ́ ọmọ burúkú tó bá ti yá ìrè tó ní ráyì àtibá náà tọ́lọ̀ ìbá gba kọ̀ọ̀kan ó ti lè gba ti tó gbólóhùn èsì náà ní ìtẹ́jú márùn-ún lọ́kọ̀ bá ti ṣe ìyàwó náà ṣe kí n tó gbìyànjú ó ṣe é ó ti yé àbí lọ́rọ̀ kọlọ̀ fún un. wọ́n ní ìkànnì àwọn oníwà sí wọ́n sọ wípé ẹni tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìkànnì àwọn wọ́n ní ìkànnì wọn ó sọ wípé ẹni tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó lè máa gbà irun nìkan ni ò lè kí ìbéèrè kan látàn béèrè lọ́wọ́ ẹni yẹn kí ni tó fún lẹ́rìí ẹ̀rí wo lórí tó fi lè fi hàn ẹ̀rí wo lórí tó fi ní kò lè fi hàn tó má ti ní kò sí ẹ̀rí tó rí kò sí ẹ̀rí náà tó ní kò ṣe kí ni kò gbà wẹ̀ kò jí bẹ́ẹ̀ lọ. arábìnrin kan lọ bá lọ́ba ìyàwó àìsàn ọkùnrin ọmọ àìsàn ó ní ẹni tí bá ń ṣe nǹkan àlàáfíà lọ́wọ́ kí ló dé tòbí ló máa ṣe a tòbí tí àwẹ̀ nìkan ni ànájú ní kú dábàdà ìyàwó aṣọ ní àhàrí ìyàtùn àìkú táwọn ní òní boko haram yẹn ni àwọn ní òní boko haram táwọn ló jẹun àwọn tí máa ń mú kan lè àwọn ayé àná sallallahu alaihi a máa ń ṣe nǹkan a sì ní kírun a sì padà. àdájọ́ òsì ní ká dá ìràn padà ẹni tí ẹ̀rí yẹn ó fi ẹni báyìí wí pé ẹni tí máa ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ kó gba àwẹ̀ ó dìgbà tí ó bá mọ́ lára ó tó dá àwọn ọjọ́ tí ò fi gbà wọ́n yẹn ó tó dá padà ìrọ̀ wá nìyí ọlọ́run kan lẹ̀ bùn òun ṣe irú àwọn tábà máa ń sábà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àmọ́ òun nínú wípé ibùdó ti kẹ́kọ̀ọ́ wọn ẹ̀dọ́ sọ pé sọ̀rọ̀ àfẹ́dọ́kọ irú àwọn tí wọ́n ké ní ilé kéwú àwọn tí wọ́n tako súnà náà product ilé kéwú yẹn ilé kéwú yẹn ilé kéwú yẹn product ibẹ̀ náà lòun náà ah, ṣebí tàwọn ní fún lọ́yẹ̀ ah, ṣebí tàwọn kan ní fún lọ́yẹ̀ ó ti kára wọn kò ní tàkí ibẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n fíkẹ́ àkànlọ́jọ́ ń ṣe fún mi fíkẹ́ àkànlọ́ ẹ̀sìn nìyí àwọn ṣéèṣì wa lẹ́ẹ̀kan jẹ́ zọ́ọ̀bùlọ̀ fún àṣẹ ìṣẹ́kà bùfẹ́yì bára kọlọ̀fẹ́ ìlú wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan táwọn olùkàn fúnra sí bí ìgbà pé arákùnrin yẹn àti àwọn tó jọmọ lẹ́yìn wọn tó lẹ́yìn tó sọ̀rọ̀ tó sọ yìí wọ́n ní òpin náà wípé bó ti kí kan yẹn kílẹ̀ tó kí Islam dẹ̀ ló dáa tó tó bá ti dún súnà ló bá ti sọ̀wọ̀n ìdàkejì ẹ̀ láwọn mọ̀ ń sọ̀rọ̀ Ìṣòro àwọn náà mọ̀ wípé bó ṣe rí nìyẹn a mà tó ní dídí àbí tí wọ́n bá sọ kò sí problem á gbèsè lẹ́yìn kódà. Àmọ́ tó ń sùn bá ti lé kọ́ á <laughs> ní kò rí bẹ́ẹ̀ ní ẹ̀sìn. Ìyẹn ló sì léwu jù láyé. Torí mo wo fídíò kan kí ọkùnrin yẹn tí bàbá yẹn ṣe tuntun mọ̀ bọ̀ wáyìí. Mo wá dákẹ́ pé wọ́n lọ́hùn. Á àpadà sí aburú ìjọsọ̀lẹ̀ sí ìmọ̀. Ṣé kò sí mọ̀ ní àbí ìfẹ́ náà? méjèèjì ni àyẹ́ ọmọ wọn jò wà lọ wọn fẹ́ wọ̀ bá wọn dé ó ní gbogbo bí òun bá ti wà tó bá ti bá ìmọ̀ọ̀mù ò bára ká bí àwọn náà ti wò ó ààrẹ ẹ̀kẹ̀kẹ̀ kí ẹ kúrò lọ́wọ́ níbi ní lẹ́gbẹ̀ẹ́ sí ìwé ìwé mo tún wá rí wáyé díẹ̀ díẹ̀ àbí mi fẹ́ kí wọ́n ó ní gbogbo bá lórí sùjú ò bára ká ò bára ká. Kókò sí ẹ̀bí ìpínlẹ̀ ni àbí wọn ò gbá àdìsí ẹgbẹ́ títí ẹni bá gbà ìmọ̀ọ́mù lórí ìrùkọ́ọ̀nù kan tí mọ̀ọ́mù tó gbórí sókè wọn ló bá bá wọn ẹ̀yin wá túlẹ̀ tó ló gbórí tó bá ti bá wọn kódà tí mọ̀ọ́mù ti tàṣà òdì lọ́wọ́ ìbáraka náà nìyí abẹ́lẹ́ ọmọ kan náà wọ́n kàn án lákúgbà tí wọ́n mẹ́nà ọ̀ wọ́n jẹ́ káyà náà ń ṣí náà ẹ̀láyìn náà fà yẹn. ẹgbẹ́ tó ń lọ So ìbéèrè kan ẹ̀ alọ́sọ́dọ̀ Fadilatu Sheikh Ahmed Saad Abu Abdulrahman. Wọ́n ní látara tí Sheikh ti bá wa sọ nípa ọ̀rọ̀ Iran ti ní mọ́ra wọn. Wọ́n ní àwọn ọmọ àwọn èèyàn tó jẹ́ wípé lónìí tó ń sọ ni wípé lágbàáyé kò sí ìlú Mùsùlùmí kan kò sí ìlú Mùsùlùmí kan tó láyà láti kojú Israel ní Amẹ́ríkà ní tó tayọ Iran Iran ó yẹ ká gbárùkù sí wọn ká mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ ẹ̀sìn àti ìdá ká sì gbárùkù sí wọn láti lè fi kọ́ńbàtì àwọn arábí ẹ̀dá kan sílẹ̀ tó bá pọ̀ sí. alhamdulilayi ọlọ́pẹ́ fún ọlọ́run a dúpẹ́ fún àwọn ìṣètò ìgbìnrọ́jù kọ́nà kúrò wa ṣe dáadáa fún wọn ọba dẹ́dà tó tí ọmọ fi ẹ̀tọ́ ìtorí ọ̀tàn tó máa fi tọ́ wọn ọ̀dà tóbi ọlọ́run. mo pé bàbá ń sọ̀rọ̀ mo láǹfààní àti ilé àwọn mẹ́tọ́jú alábọ́dọ̀ wọn mo ṣe sùnkánà ńlá ní àwọn mẹ́tọ́jú tó jẹ́ pé for security reason ni. ọ̀dọ́lọ́ba nìkan láàtàwọn àti gbogbo àwọn mẹ́tọ́jú wa bẹ́ẹ̀ tí wọ́n ń travel wá láti àwọn ọ̀dọ̀ àgbẹ̀ yẹn kọ́lọ̀bà nìkúra kó mọ ọmọ adáàbò ọmọdé adáàbò wọn ọlá tíbi ọlọ́run ní ṣókí sí ìdáhùn ẹ̀yìn yìí ìdáhùn sí béèrè fún ọ béèrè ọlá bridge kó jẹ́ wípé the master of ọ̀rọ̀ yìí síbi ìlú sábà ní ìdíwà àwọn ni wọ́n dáhùn sọ́rọ̀ yìí yes because whether we like it or not ẹ tí àwọn ìdáǹkì bá ṣẹlẹ̀ báyìí ó gba kásìkò máa darí àwọn ènìyàn wà ńlá àwọn yóò máa darí ara wọn because lẹ́nu àná tí ìdáǹkì tó bẹ̀rẹ̀ tí èdè ìjọba bọ́ sórí social media Facebook ni Twitter ni because mo rí àwọn a jákòó kíláàlù súnmọ́ sálápì àbí ìlú èpè gan ìlú èpè ẹkùn tó bí wọn ti níyànjú ẹlẹ́ẹ̀kan kùmẹ́ ní tí wọ́n ń kọ aláàbìsà ìtọ́nà àbíkúlẹ̀ ìpẹ̀lú lórí òun kí ni sáàbì wa lórí òun gangan ìránù fún rẹ̀ gẹ́gẹ́ bí dáúnà gẹ́gẹ́ bí ìlú kí ni pòsíṣàn àwọn mùsùlùmí lórí wọn kí ni ẹ̀sùn kí ni tí wọ́n mú dání. Tó gbogbo àwọn kìíní wọ̀nyí tá a bá lè fi wọ́n wọra wọn, a mọ̀ ṣiṣẹ́. A kò mọ torúkọ súnà wa. Gbogbo ìvẹ́ǹtì yẹn, àwọn Amẹ́ríkà ti wọn lọ́wọ́. Israel ọ̀gá aláburú ọ̀gá aláburú tí wọ́n bẹ̀rẹ̀ ìlànà wo kí bá àbáyọ fún wa lórí àwọn pípò ṣé àmọ̀ fi ọ̀gbẹ́ àbí àwọn solution fún ọ̀rọ̀ wọn nínú ẹ̀sìn wa táàbà ti lè wá solution nínú ẹ̀sìn wa fún pírọ́bíàmù tó ń tọ́jú àwa mùsùlùmí ó jẹ́ pé manufacture year one a máa padà sí year one náà ni. ààyè ìjọ wọn ti hadith alẹ́dà muhammad sallallahu alayhi wa sallam tó ti kọ́ wípé ìyá tẹ̀dà ayá tún ìyàrí náà wà á kọ́ tún àbúrò àlùfákọ̀rọ̀. ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم وظلنا لا ينزعه حتى ترجعوا إلى دينكم Pẹ̀lú ọ̀rọ̀ ń ṣe ọlọ́run ọ̀nàmọ́ wà ní oṣù tọ́wọ́ àpá àti kọ́ra lẹ́kọ̀ọ́. Solúṣọ̀ àná ìṣẹ̀lẹ̀ tó ń bá lẹ́yìn ti kó pọ̀ ó fún wa lọ́nà ó ṣẹlẹ̀ káàkiri ó ti kó papọ̀. Gbogbo àwọn ìlú Mùsùlùmí táwọn yìí, in lè kó wọn òun náà padà síbi ẹ̀sìn wa òun náà ní padà síbi ta lè fi gbogbo tó wà nílẹ̀ tó kaakiri. mú káàkiri wọ́n tẹ́ àpáàbáka pé ọ̀rọ̀ tí ó ti yẹ ẹni ẹnu ọ̀sọ́gbàgbẹ́ni ti gbọ́rọ̀ yìí pé ọrụ ah, ọrụ ọ̀rọ̀ ni. I mean, the principle of deference, uh, the principle of deference, these are all 20 years ago. And really beginning anything, òun ló wà nílẹ̀ káàrí. Principle yẹn òun lélẹ́yìn pé èmi ní kí ní agbára kan tí mo fi jù ẹ lọ. Kò dẹ́kun ní kí ní agbára tí mo fi jù ẹ lọ yẹn. Kò sí nǹkan kan tó lè ṣe àbí kó máa ṣe kí ni kò máa wá rírì fún mi. Ọ̀nà àbáyé tí wọn náà ní òbí wípé ń tẹ́lẹ̀ ní kí mo fi jù ẹ lọ máa ṣe kí ni tí wọ́n náà lọ ní ẹyẹ orí ẹrẹ bí wípé ọlọ́pọ̀ tí wọ́n fi ń gún kùkù mọ́ra wọn. Especially tó bá wọ́n ní níbi ìpìlẹ̀ gẹ́gẹ́. Ẹni pọ́lítíkì tí wọ́n ó túbọ̀ e. it goes beyond the general kìíní àwọn rí. Wọ́n fẹ́ lè yanjú ọ̀rọ̀ yìí kábọ̀ tó èké military power nìkan. Òun la fẹ́ lò káyọ̀ ẹ̀ ọ̀rọ̀ tẹ̀sìn which is spiritual power for ayọ̀ fún ọmọ wọ́n ti jọ dáwọ́jọ pẹ̀lú israel ní israel ti fi àjẹwọ́ rí dáadáa and then israel fẹ́ fojú wò wíwò pé ó pé israel ní israel ni Three people lé ayé lọ́wọ́ ìfẹ́fẹ́ sí èyí ìwọ́n tó bá ta sí israel lágbẹ̀yẹ̀ yìí sí because àwọn alágbára alágbára ó ti ẹ̀dá amẹ́ríkà gbé tó jù dáadáa ni ó yẹ lè fọ́ kan Israel Amẹ́ríkà máa jáde sí ẹ̀ àwọn UK ajáde France ajáde Germany ajáde ìyẹn wọ́n gbà pé pé àwọn fún àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ní stephen o àwọn lẹ́lọ́kọ̀ sí àyà ọ̀dẹ̀ wọn yọ̀dẹ̀ wọn yọ̀dẹ̀ tí tó wà ń lẹ̀ ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó gba làákàyè ó gba ọgbọ́n ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ síyáfà positive ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkọ́ọ̀sì economy ó bẹ̀rẹ̀ tó wá pa ọ̀rọ̀ military meeting ṣùgbọ́n àwọn àlejò ọlá tó sàánú wa èyí tó fẹ́ rọ àwa ọ̀dọ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀ tí ọjọ́ pò gbàù tí àwọn ọmọdé analyze ọ̀rọ̀ tó mú ká voice mú ká Vanguard àti mú agbọ́ CNN láti mú lè dá sí nǹkan lọ́ndẹ̀ yẹn rárá. Mọ̀ọ́kọ́ káwọn ọ̀rọ̀ balẹ̀ kí gbọ́ analysis sí àwọn apá òṣèlú ìdílé yẹn ọlọ́ọ̀bà nìkẹ́lá kí ó sàánú àpótí kí ẹnu wa kókó lórí ìtọ́lọ́run tó fẹ́ fún wa ìrọ́sàjọ́ sí gbogbo tó jẹ́ lẹ́yìn tí àwọn mùsùlùmí náà ni collateral damage àwọn olóńkú nínú àwọn ọ̀sẹ̀dá ọ̀sẹ̀ ń kù àwọn mùsùlùmí náà ni pé ọlọ́ọ̀bà nìkẹ́lá kí ó sàánú àwọn omi tó ṣẹlẹ̀ gbẹ́rì tọ́ba wa sí ìdákanlọ́ọ̀sẹ̀ Zákun lọ fẹ́ràn ṣẹ́gun. Ẹ ṣẹ́gun kọ́lọ́ lọ sí ìwà aṣọ́rẹ́ fún dáadáa yìí. Àyà gẹ́gẹ́ bí mo ṣe pàtàkì lẹ́ẹ̀kan wípé a níbi ìfarabalẹ̀ lórí irú àwọn issues báyìí. So gẹ́gẹ́ bí ìtọ́ni ènìyàn, èèyàn á tara tàbàjúlọ tí wọ́n bá rí tí ó bóyá èèyàn kan yan èèyàn kan jẹ èèyàn á tara ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ṣèkù wá ti sọ fún wa ọ̀rọ̀ tí ó ń bẹ́ nílẹ̀ yìí ó kọjá mo wo cna mo wo bbc mo gbọ́ àjẹ̀bíra mo gbé lórí ó kọjá ẹ̀ a gbọ́dọ̀ máa fi ẹ̀sìn darí gbogbo tí a bá fẹ́ ṣe. nísìnyí tá bá sọ wípé ìran ló rẹpìrẹ́ǹtì àwa mùsùlùmí àwa onáńtẹ̀ ní mùsùlùmí ṣáwà tí àwọn tó ń bú àwọn tàádé tó ń pè àwọn tàádé ń kéfè rí ṣáwà ni mùsùlùmí tà ń sọ ṣáwà tó ń pè ìyàwó ànábi sọlọ lọ àtọlá ní aṣẹwó àwọn ni àwọn ni mùsùlùmí tà ń sọ ṣáwà tó ń sọ pé kúránì tá ń ká òpè àwọn ni mùsùlùmí tí à ń sọ so ẹni tó ń sọ pé kúránì tá ń ká òpè tó ní aisha rọ̀bí aláwọ̀ á ń hàn aṣẹ́wó ni tó láwọn kàádé àbúgbàkì umar usman kèfèrí ni wọ́n islam wo ló so èmi àti ẹ̀ àti sentiment sílẹ̀ ó pe rẹ̀ ní ní mùsùlùmí yẹn ìyẹn ò tó ṣé mùsùlùmí ni irú èèyàn bẹ́ẹ̀ ìyẹn kan ló yẹ káwá báwọn tètè rí jàǹtì ó ní gbogbo nǹkan bá lè ṣe bó ṣe mú àwọn oríṣiríṣi àwọn ayẹta àwọn ìwé gbogbo àwọn nǹkan tó mẹ́rẹ tí máa wọ́n fẹ́lá ìyẹn máa ń lò yẹn ẹ̀bàǹtẹ́ gbogbo ẹ̀ lé àwọn mùsùlùmí ọ̀gọ̀rọ̀ kan fún ẹ̀ á fi àwọn tètè ní ẹ̀ wípé àwọn mùsùlùmí náà gbìyànjú ọwọ́ àti tí gbogbo àwọn nǹkan ẹbọ tí ẹ fi ń pe lẹ́yìn kéde yìí òun náà ló ń bẹ lára ti ẹ̀ lẹ́yìn pé ah, ta ló ṣe kéde yìí fẹ́ bá kéde yìí jà ní àbí mùsùlùmí fẹ́ bá kéde yìí jà bẹ́ẹ̀ ni so àwọn ṣe kìí jọ wa tẹ́lọ̀ bá tún wá àìjú àwọn mọ́tẹ̀fà tún ní kúwọ̀ tí wọ́n ní ìdìbò kò fẹ́ gbòǹgbò nàbí àdúrà lọ́wọ́ àdúrà kù ọlọ́run ni ẹ̀pà lè fi kalẹ̀ pé ẹ bá ní ní agbára káyọ̀ lè ní orí tún ṣe ayé àyè tí pé àti mọ́ àti gbogbo ẹ̀ náà ni. so mùsùlùmí tẹ̀sí máa kò ní fẹ́ẹ̀lù fún irú ẹni tó pèrè mùsùlùmí ló ṣe tó gbogbo bàtẹ́ nǹkan kàmọ́ra wọn ìwé àdó kankan ló dé wá ló ń fẹ́ kojú àwọn kèfì kí bá bùkà rẹ̀ ń kéde ní náà yìí ó náà ní tí wọn náà bí mọ́ra mọ́ra wọn yìí ṣé ìwé akọ̀rọ̀ kọ́kọ́ bọ yé ná ó ṣe ìtara òun láti máa dá sí àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ní ìran ìyá kojú ẹ̀ ń sìn wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n ní tí wọ́n kó jọ annual representi àwọn mùsùlùmí àkọ́kọ́ yìí ìran táwọn ń sọ yìí òun sọ fún alẹ́ kan ní two thousand and three yìí ká padà síbi ìtàn ìgbà tí amẹ́ríkà ní fún amẹ́ríkà kan sọ inú ọ̀lẹ́ ìgbéjì iraq nínú sẹ́nìkà dáhùn ní weapons of mass destruction ẹ lọ́wọ́ kí ni sáǹdì iran nígbà yẹn wọ́n kọ́ amẹ́ríkà lọ́wọ́ yìí hàtà kí lórúkọ ọkùnrin yìí lára àwọn ìsáni lára àwọn àpáàdà ní pẹ́jẹ́síà ní iraq nígbà yẹn according to insurance sheet sẹ́yìn about two hundred million dollars ni wọ́n ti amẹ́ríkà gbé fún un láti bá wọn ṣiṣẹ́ kọ́kàn lè gba àwọn tó jẹ́ ṣé àwùjọyìn ká má dá sí kéèsì lọ. tó ìyẹn nìyẹn sẹ́gbà tó tún yá nìyí ó fi wípé ìgbà tí amẹ́kọ̀ọ́ gbèrè ní ẹ̀rẹ̀ àwọn náà ń dova iraki fún for years ní iraki control iraki lẹ́yìn bàtà ló tẹ̀lé àbùkù rẹ̀ ọ̀gbẹ́ fáwọn ṣíà tó ń pé àwọn náà wá ń ṣe kí wọ́n advance ó ọ̀rọ̀ yẹ́mẹ́ni ó ọ̀rọ̀ sídà ẹlòmíràn á wọ́pẹ́ sàúdí àti àwọn bá owó síjà ní yẹmẹ ọ̀rọ̀ ìpín ìkàwé tí ò fẹ́ tó gbé ọmú ilé ọ̀rọ̀ ni àwọn òkè tó wá ti gba owó mẹ́rin yẹn ní tí wọ́n ti sọ̀rọ̀ owó sí torí sọ̀rọ̀ owó sí ṣíà ni wọ́n ìran ló ń fún wọn ní kíní ṣé kí wọ́n bá fi lè dáṣẹ́ ni wọ́n ti bo àwọn mọ́lé wọ́n ti ọ̀dà bó àwọn yìí ẹ̀rọ mi jẹ́ owó twenty fifteen tó ń lọ láàrin àwọn owó sí àti kíní àti sàúdì bọ̀ kí ni nǹkan táwọn amẹ́ríkà ṣe àtàwọn míì bẹ́ẹ̀ àwọn yóò wọ́n rí wípé sàwùjí wọ́n ti fẹ́ jẹta wọ́n ti fẹ́ padà kẹ́ńtà wọn wọ́n ti wọ òyìnbó òdó ìjà àwọn náà wọ́n ti sọ́ọ̀pù wọn. àwọn náà wọ́n ti wọ́n ti sọ́ọ̀pù àwọn sàwùjí gbogbo àwọn ìlú náà wọ́n parapọ̀ láti sọ́ọ̀pù wọn. ṣé nígbà tó wá ìránù advance lẹ ọgbà Syria wọ́n gba Lebanon wọ́n gba owó nǹkan ṣòlò àwọn sàwùjí náà sọ àwọn èèyàn gbọdọ̀ ṣíà ló máa sọ̀ráǹtì àwọn ẹ̀dá ẹ̀sìn yẹ́mẹ̀ ní síríà ní lẹ́bánà ní iraki ní ṣíà ló máa sọ̀ráǹtì àwọn ṣùgbọ́n lèmi tí ò bá ọmọ pọ́ǹpù kan ìwọ̀n dá sáwọn nǹkan tó wù àìní òkè àwọn òkè rẹ̀ dákẹ́ ṣe ìyẹn náà ń ṣe ni àwọn náà kálukú náà lọ fà ó ní ọmọ ọba sọ ó ní ìjà kan fẹ́ gbé wọ àárín rẹ̀ àwọn òkè ìjà ẹ̀yọ ní ìlú wọn tó kàn bí Mohammed bin Salman ẹ̀ títí ìjà kan fẹ́ gbé wọ ní ìlú àwọn súnmọ́ yìí àwọn ó gbé wọnú ìlú títí wọn gẹ́gẹ́ léwọ̀ dáhùn nínú Iran so ọ̀rọ̀ yẹn fẹjú kọjá gbogbo nǹkan tí àwọn àmì sọ̀rọ̀ náà kò sí tí Iran bá ti lè rí weapon of mass destruction nuclear weapon tó fẹ́ ṣe tó máa rí jíjì àwọn tó máa jìyà rẹ̀ jù náà làwọn tán jìyà rẹ̀ jù more than one million people ni wọ́n pa ní gbogbo lẹ́gbẹ̀ẹ́ Syria àti ìkàmọ́ra táwọn ẹ̀rọ ìmọ̀ta. More than one million people Israel ní kí wọ́n ka one twenty thousand wọ́n ka ìwé lóde ọdún village. Wọ́n kàn wọ́n nílé tìtì ní ọ̀pá láwọn tó jẹ́ ti rí. Ṣé Amẹ́ríkà tẹ̀lé àwọn fẹ́ kó ṣe pé Israel ni ó jẹ gàba ní Middle East. Kábọ̀n kẹta àmbásẹ́dọ̀ America sọ ní Israel láìpẹ́ yìí. Ó ní ìlú Israel tẹ̀ kọjá ibi sọ́wọ́ yẹn. Tọ́pẹ́ ìsìn ni ó gbà láti kí ni Israel sì ní gbé láìwò àwọn náà nǹkan mẹ́ta wọ́n yẹ tuntun tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ nìyẹn. so ọ̀rọ̀ yẹn ni ó fẹ́jú kọjá òkè táwọn tó àwọn mẹ́rin ti pé ìránì ní pẹjọ́ kẹ́ẹ̀kì báwọn tó káwọn ẹbí gbá ìránì ọ̀rọ̀ kí mẹ́ta ni àwùjọ ó ní àti súnmọ́ àwọn tó jẹ́ kí ni wọ́n jẹ́ ẹni tó lé ní súnmọ́ àtàwọn ṣá àwọn fẹ́ gbogbo ẹ̀rọ àwọn fẹ́ gbé kí ni àwọn fẹ́ dín pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ní ó ń lé ẹgbẹ́ àwọn nǹkan tí akọ̀ọ̀rọ̀ àwọn èyí ni ṣé kí wọ́n bá ti lè rìn ní weapons àbí ní kẹrẹ ọkọ̀ tá máa ń ṣe àwọn tó ń kọ́ ti dí pẹ̀lú ẹ̀rọ àwọn tọ́sọ̀ ráńdì wọn ó ti pàtó rí orin ti ẹ̀wù amẹ́ríkà àti israẹli wọ́n ṣe kí ni wọ́n bọ̀ ń bá wọn ó pé nìkú bọ̀ ń bá saudi qatar kuwait emirates bahrain jordan Gbogbo òrùka ìsọ yìí wọ́n ṣe ní kíìmì pẹ̀lú Amẹ́ríkà nípa àwọn èrí tẹ́tẹ́ lè gbú àwọn láti fi àtàkì Iran. Kò dẹ̀ sílùú kankan tí Amẹ́ríkà ló gbogbo ọ̀rí. Tẹ̀wáì tí wọ́n lọ àtàkì àwọn yìí wọ́n ní torí pé mílíkì gbé ibi Amẹ́ríkà wà ń bẹ̀. Tẹ́sán kò ní pé ṣé àwọn ọ̀rí yìí kan ni wọ́n ní mílíkì gbé ibi Amẹ́ríkà. Amẹ́ríkà ní Military. babies in more than 80 countries ní Amẹ́ríkà ti ní YouTube babies káàkiri nílùú ni wọ́n ní tóbi mẹ́wàá ń bẹ́ Turkey ní YouTube babies wà ní Turkey wọ́n ìkú ìrànà ọ̀tá ti Turkey wọ́n ìkú ìrànà ọ̀tá ti Abẹ́gbẹ́gbẹ́ oṣù kẹtẹ àwọn ìlú yẹn kẹkẹtẹ ìdí súnmọ̀ tí wọ́n ti ní ìyẹn náà ṣe kí ni ó contribute to the new. Sàúdí ni ó ń sọ fún wípé aláàmúgba ìgbà tí kìíní ìwọ̀n nílò lọ́wọ́ tó kí lọ́wọ́ àtàkì ẹ̀kún. Lẹ́nu ẹni ní ṣíbẹ̀rù àwọn bí tẹ́ àtàkì ìpìlẹ̀ àtàkì ẹ̀kọ́ ṣé ní ṣíbẹ̀rù wọn ni ẹ̀. Ní Kùbáyì ni ti ẹ̀rọ àtàkì ẹ̀kọ́ tó ń àtàkì kílíníkù wẹ̀rù ṣé ní ṣíbẹ̀rù yẹ. Ṣé ní ìpínlẹ̀ òun ṣe tún náà oṣù kọlà bí àyè? Àkùnmọ̀kùnrin jù lórí àwọn fẹ́ tí ò ní wọn. Ṣé tó o bá ti ẹ̀kẹ́ ṣe nǹkan mọ international politics yẹn náà dáadáa ó tó sì mọ́ dáadáa bẹ́ẹ̀ tó wá mọ̀ ọ́ náà èdè òsì ó lè mọ́ yàtọ̀ sí ẹ̀mẹ́ta tó ń ṣiṣẹ́ fún port àbí Vanguard ṣe torí káwọn náà lè mọ ìgbà ọ̀ǹtọ̀ wọn ó wá fún kí wọ́n á tún fi ẹ̀sìn jọ eléyìí tó rí báyìí kí ni ẹ̀sìn sọ nípa rẹ̀ kí lẹ́sìn sọ ń pa ìṣègbè bí èyí ìṣókòrò ti rán ẹ̀sìn méjèèjì bọ̀ ọlọ́pọ̀ Fẹ́rẹ̀ ló nínú àwọn tó fẹ́ aláàfáà ní àkànmọ́ sọ gbogbo ẹ̀ tó lè mọ́ ṣe mọ́ ṣàlámì ṣe mọ́ ṣe lé. Ṣùgbọ́n ẹ̀sìn òye ìjọ fi dá sí ìkan yẹn ní ẹ̀sìn tó yẹ. Sọ ọ̀rọ̀ tí wọ́n sọ̀pọ̀tì Amẹ́kan sọ̀pọ̀tì àpẹẹrẹ rẹ̀ pé èso pé kí n sọ̀pọ̀tì ohun tó ti Aisha lábẹ́rí. Ẹ odidi súra gbogbo Aisha rẹ̀ lọ àná lọ́pọ̀ ọmọ níbi ẹ̀kú jìnnà tí gbogbo wa kẹ́mi ń lẹ́tẹ̀ẹ́ ní sọ́fà fún kùránì tẹ́ ń kà gan-an kò pé orí oríjìnà kùránì ṣe àwa ní òkè àwa mùsùlùmí àwa mùsùlùmí ìgbà tó kì í ṣe wípé ẹgbẹ́ orúkọ là ń ṣe wípé tàbádà ti fura lórúkọ ìwé àti pé nǹkan ń ṣe nínú ẹ̀sìn tára ń ṣe kí gbogbo ẹ̀ jọra so ọ̀rọ̀ yẹn ni ó fẹjú kọjá káfí máa fi ìtara ká máa fi dá sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tábà ronú sí àwọn kẹ́yìn náà dáadáa ká lè mọ̀ tán èyí ó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní tí àwọn èèyàn ń dá sí bó ṣe ẹ̀kún wọn dá sí kọ́lù. ìgbà tí ìránì ní opportunity lọ́dọ̀ amẹ́ríkà ní ilé jẹ́nà ti wá sókè wọ́n lò ó báṣubàṣu ni. wọ́n dẹ̀ sì tí ìtẹ̀lá wọn ní súnyàgá táwọn ará síríà lẹ́bàmọ́ wọn lè gbàgbé yìí òkò tó ṣe wọ́n wọn lè gbàgbé lórí. ṣùgbọ́n wọn bá tún fẹ́ fi amẹ́ríkà ìwé ìsìn wọn ní ọ̀rí ìsìn yẹn so kí ni problem tuntun wa sọ lọ́wọ́ àlọ́. ọ̀dọ́ ọkùnrin náà fẹ́ràn. Ah, fọ́nà balẹ̀kọ́lá ṣe wà àwọn ṣe kọ́ ẹ̀ kan lọ́rẹ̀ ká ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti lọ bẹ́ẹ̀ ní ẹjọ́ ẹnjìníà àdúgbò fún ọlọ́run àkọ̀rẹ̀kí àti yohane bọ́ Muhammad sallallahu alayhi wa sallam àdúgbò ah, fún àwọn mọ̀ṣáyé wa ah, pẹ̀lú àwọn àǹfààní tí ọlọ́run ní kí wọ́n máa ṣe wá láwùjọ wa àwọn bàbá wa wọ́n sọ wípé Ah, tí ó bá kí ń ṣe ọlá Allah ẹ́ eh, tó fi àwọn àfa wa tó fi kìnkì wa wọ́n ní gbọ́lọ̀tọ̀ gbọ́lọ̀tọ̀ ní àbámọ́ ọ̀sán ẹ́ eh, gbọ́lọ̀tọ̀ gbọ́lọ̀tọ̀ ní àbámọ́ ọ̀sán ọlọ́run tí ó fi wọ́n ṣe sábàbí dáadáa fún wa kọ́lọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa lórí dáadáa kọ́lọ́n bá lè kí ọlá kí ó má jẹ́ kí wọ́n rí àpàdà sí ibú àwọn orí kọ́lọ́n ti ṣe fún wa nínú ìmọ̀ nínú ìmọ̀ náà kọ́lọ̀ ọba àlekẹ́ ọlá yóò túbọ̀ fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí ọ̀làlá ilaha illallah